ntọ́ sọ ní ọ̀fẹ́nusọ on behalf of our people sọ tó fi ọ tó ti sọ́dọ̀ òfin ó ní o ẹ má máa ṣe àwọn èèyàn gbọ́ o there are some things tí government tí government president lè ṣe tó bá ṣe wọn ò ní gbà fún kò lè bọ́ sakóníkìíní bí president ṣe wà yẹn kò sí nǹkan tó fi yẹ káṣírí pé president fẹ́ ti wà ń bẹ̀ ni he must not go out láì ṣe pé kínní ó gbọ́dọ̀ lọ pàṣẹ síta pé òun lọ síbi báyìí tó bá approve ẹ̀ kó lọ ló máa lọ tó bá approve ẹ̀ kó ní lọ. Ah, ó dàbí ẹ̀yin èèyàn kan understand bó ṣe ń ṣèjọba ni tẹ́ bá understand bó ṣe ń ṣèjọba ẹ̀yin kàn máa wò pé Tinubu ti débẹ̀ yẹn ó yẹ kó pe NNPC chairman ó yẹ kó pe kíní kan ó lè pè wọ́n bẹ́ẹ̀ náà lóòótọ́ tó bá pè wọ́n àwọn tó wà tó jẹ́ senators wa tó wà ń bẹ̀ tí wọn ò bá ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe kò sí nǹkan tí Tinubu lè ṣe ohun tí Tinubu sáré ṣe fún wa yín pé ẹ yọ subsidy torí bàbá yẹn ti mọ̀ pé inú subsidy yẹn ó mọ̀ pé àwọn èèyàn kan ń jẹun kọ́ báyìí náà ṣe ní nàìjíríà ó ti mọ̀ àṣírí ẹ̀ torí ẹ̀ ló fi sáré ẹyọ subsidy àwọn kan wà nàìjíríà ẹ ẹ mọye trillions sọ sọ pé wọ́n ń pa lójoojúmọ́ ní oṣooṣù nítorí pé wọ́n sọ subsidy owó yẹn kẹ̀dẹ̀rẹ̀ kò wá bọ́ sápò ẹnìkankan ó bọ́ sápò àwọn ẹnìkan àwọn kan náà ń pín owó yẹn bàbá yẹn wá ní owó táwọn fi ṣe subsidy yẹn kàkóhùn kó wo subsidy yẹn kẹ́yìn kan máa pín ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ kàn ń sún ẹ̀ ń jí káyìn kan máa pín owó subsidy yẹn kò jọ òkè owó yẹn wọ́n máa máa pín sórí àwọn ọmọ ìlú ó wá di pé wọ́n sanwó yunifásitì ó di pé wọ́n ní kí wọ́n máa fi owó ṣe nǹkan báyìí kí bàbá yẹn náà ó ti ó ti ó lo government kin ẹ eh, executive kinní because bó ṣe débẹ̀ yẹn ó gbọ́dọ̀ pàṣẹ pàṣẹ àwọn nǹkan kan ó gbọ́dọ̀ sáré pàṣẹ àwọn nǹkan kan kó tó di because àṣẹ yẹn tó ní yẹn because tó bá pé ó ti lo tó ti sú ẹ̀yìn bẹ́ẹ̀ tó sú ẹ̀yìn láàrin twenty four hours kò ní ṣe nǹkan kan ó gbọ́dọ̀ gba àṣẹ bóyá láyìn twenty twenty one days dẹ̀ ni àdó ó dà pé láti after twenty one days ló ṣe àwa máa gbàṣẹ. ni bàbá yẹn ṣe sáré gbé gbogbo àwọn kíní yẹn wọlé fún ọmọ Nigerians some of you doesn't know what that baba has done for us. ẹ rẹ́dí àti mọ̀ àwòdẹ ní kẹ́yìn kankan mọ̀ wá ìtayọ̀ máa pín owó bẹ́ẹ̀ yẹn wọ́n tún wá ṣe tán wọ́n wá gbé kíní síta pé bọ́n ṣe pín owó subsidy tí àwọn yọ bọ́n ṣe pín rè mélòó ni yín ló gbọ́ pé ní nàìjíríà owó gbèsè láti ìjọba ọbásanjọ́ up till now ni tinubu ló ń sáfìsì lónìí yẹn mélòó ni yín ló gbọ́ rí ẹ bá a gbọ́ ẹ máa ṣe bí ìpẹ́ gbọ́ ni láti ìjọba ọbásanjọ́ ọbásanjọ́ fayé wa yáwó Yar'Adua fàyè wa yáwó Jonathan fàyè wa yáwó ṣó dìgbà tí ok ó wá dìgbà tí jẹ àwọn àwọn ní airplane àwọn kìíní àwọn ìjọ wọ́n ń gba plane mo wá ń dì ó dìgbà tán bá sì sí Tinubu wọ́n lè ṣe náà wọ́n lè ṣe kán ní Nàìjíríà jẹ wọ́n lówó kán dẹ̀ head bàbá yẹn kán wìtẹ́ ẹ̀jẹ̀ kọ́nà jà wọ́n lówó ó gbọ́dọ̀ sanwó àwọn it can happen báà làwọn èèyàn kan ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tó jẹ́ pé ṣe náà lọ gbá tó jẹ́ pé ẹ lọ wo ọ̀nà ọ̀nà express ìbàdàn mo kàn ìyẹn sample ohun tí mo ìyẹn tẹ̀ máa bí mi nú jù ẹ mọ iye ìgbà tí wọ́n award contract yẹn ni tọ́dẹ̀ ń gbowó yẹn jáde wọn ò dẹ̀ ṣe. buhari fi wá yáwó gbogbo owó tí wọ́n gbà Tinubu ló wá sáfìsì lónìí yẹn ló sáfìsì owó yẹn ló sọ gbèsè yẹn gan tí ò bá sí sọ́bsidì tí wọ́n ṣe a ní nàìjíríà nàìjíríà náà yàbọ̀ sí nìsín awakọ̀ àfẹ́ fi kàtẹ́ fi kò yí sì lóòótọ́ bọ̀ ẹ wá sọ pẹ̀lú pé bàbá yẹn tí wọ́n á ní òkè o ẹ fún àwọn olùkọ́ṣẹ́ àwọn olówó mo ti gbé síta severally wọ́n gbé síta pé àwọn tó ń tó jẹ́ pé wọ́n kọ́ iṣẹ́ o àwọn tí wọ́n jẹ́ olówó àwọn tó kù díẹ̀ káàtó abarapá o gbogbo kí nìyẹn tán ni kàn ṣe fún wọn láàrin mi ẹ àwọn tí wọ́n wà ministries yẹn níbo ni àwọn owó yẹn wà àwọn òun náà fi ràn lọ́wọ́ we are our own problem bá mi kó ọjà sí bá mi kó kù àwa gangan ni problem ara wa èèyàn kọ́kọ́ ò ṣe wá ministries yẹn gangan ni wàhálà tá continue báyìí tá a bá bára sọ tọrọ a máa continue láti máa play mọ́ra lójoojúmọ́ ni. ama eh, eh princess Saju you are saying that you you don't is you is, is as if ẹ tẹ get me ṣé ẹ mọ̀ pé ó ní iye tí wọ́n ní kí wọ́n máa fún àwọn èèyàn every month àwọn tó kù díẹ̀ káàtó ṣé ẹ mọ̀ pé ó ní iye tí ìjọba Tinubu sọ pé kọ́ máa fún wọn tọ́dẹ̀ kọ́ síta ẹ mọ̀ pé nǹkan tí àṣírí ti skul yẹn ò fi bò ṣe mọ̀ pé skul sì wọ́n ń sanwó directly sí àkáǹtì skul directly ni ti university because àtàwọn colleges yẹn because wọn kò sí ọmọ tán ní orí ọ̀fẹ́ àti lè lè jáde mọ́ tọmọ yẹn bá ti lọ fíìlì nel fund yẹn ṣe mọ̀ pé nǹkan tí àṣírí ti skul yẹn fi tú nìyẹn torówó yẹn wọ skul account direct ẹ̀ wọ́n dẹ̀ ní kó máa fún ọmọ yẹn ní owó oṣooṣù bọ̀ àwọn èyí tí wọ́n fún àwọn ọlọ́jà owó tán ní kán fún àwọn ọlọ́jà owó tán ní kán fún àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ àwọn tó ti jẹ́ pé àti sáà tán ti kọ́ṣẹ́ tí wọ́n wá ń wá kíní owó tí ìjọba tí ìjọba Tinubu ní kí wọ́n fún wọn àwọn wọn ló wà ń bẹ àwọn ló gbà àwọn wo ló gba owó yẹn àwọn wo ló ń pín àwọn wo ló ń cross àwọn èèyàn mọ́lẹ̀ èmi sọ fún yín náà wọ́n ní kí àwọn ọlọ́jà wọ́n ní wọ́n máa ma fún wọn ní owó loan from one million to five million tọ́ni kan máa fill àwọn wo ni wọ́n fún àwọn ológba owó lónìí Tinubu yìí ẹ ẹ get àwọn olóògbà bàbá yẹn dẹ̀ gbé owó yẹn síta àwọn kan ló wà bẹ́ẹ̀ tí wọ́n ń pè alápàpín ni wọ́n ó lè ní wọ́n ọtí tí àwa ọmọ nàìjíríà sábà ń ṣerú wòlímọ̀ ńláńláńlá báyìí bọ̀ ní ministries tó yẹ pé ní ministries tó ti mọ̀ pé owó kan ti wọlé wọ́n ti ní báǹkì tí wọ́n máa bá wọn ṣe wọ́n ti mọ bó ṣe máa gbówó kúrò wọ́n ti mọ bó ṣe máa ṣe wọ́n mọ bó ṣe ń ṣe my number is zero seven zero ẹ ẹnọlá kíní mò ń bọ̀ kí wọ́n jẹ́ kíní ìṣìwọ̀n àbíbá ṣe báwa kí má lè pé ṣe ah. bá mi lọ́wọ́ kí ní mẹ́sẹ́gì sí yẹn kí ní sáfẹ́ sẹ́ẹ̀dà àkẹ́kẹ́ tẹ́rọ máa tí nọ́mbó nọ́mbà yín wà ń bẹ̀ bá mi post ẹ̀ sórí kí ní báyìí kí n pín ẹ̀ tí ó gbó nọ́mbà wà ń bẹ̀ yẹn kí ní tí mo save yẹn eléyìí ṣé kí n fi wọ̀n ó ní forward ẹ ẹ send ẹ sórí whatsapp orí message orí online program tí mo ṣe gbogbo yẹn wọ́n ń clear owó yẹn wọ́n ń clear gbèsè wọ́n ń clear gbèsè wọ́n ń clear gbèsè wọ́n ń clear gbèsè látàyè ayé bàbá ayé ayé Ọbásanjọ́ àwọn tó wà bẹ́ẹ̀ kí ṣe wọ́n gbèsè ló ni wọ́n san àwọn tó lọ ìgbèsè ló ni wọ́n san wọ́n yí owó mọ́ra lọ́wọ́ wọ́n yí gbogbo ẹ̀ mọ́ra lọ́wọ́ but àwọn èèyàn àní fẹ́ sòótọ́ torí pé àwọn kan èyí ti Tinubu ṣé mo mò ń sọ bẹ́ẹ̀ mi ò gbó lọ́wọ́ náà èmi ò jèrè wọn bóyá mo jèrè wọn but torí pé mi like nàìjíríà mo like country òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ adìyẹ wọn máa sọ nísìnyí tó bá di twenty twenty seven táwọn other parties bóyá àwọn èèyàn gbé èèyàn ìgbà tó bá ti gé àwọn èèyàn ta ò pé eléyìí tún wà competent ju bàbá lọ èmi máa bọ́ọ̀sì àmà campaign fẹ́ nìyẹn that is me i only love nigeria kò sí èèyàn kan tó lágbára ju nigeria lọ́wájú tèmi kò tí ì sí bọ̀ torí pé mo rí pé àwọn ènìyàn àwọn èèyàn nǹkan tó ń ṣe ó jura wọn lọ kíní tí mo ní kò ṣe dáa you understand nǹkan táwọn èèyàn ń ṣe ó jura wọn lọ ah, ẹja sòótọ́ ọ̀rọ̀ ah, wọn lè gbé èèyàn tó jẹ́ bẹ́sà ẹ̀yìn tí ò dúró re wọn lè gbé olè sẹ́gbẹ̀ẹ́ Tinubu ká ní kí n máa lọ support àwọn olè wọn lè gbé ẹni tí ò ṣe ìlú kan kò ṣe ìlú ẹyọ kan kò rí ṣe kẹ́ríkì support ẹ̀ fún nàìjíríà ṣé nàìjíríà wa je ó jẹ́ kínní ni that is me èmi ò ní wá bíbá kí wá fọ́ bòyìn lọ́wọ́ kí máa fọ́ ṣe kínní èmi láìkí nàìjíríà ni taba bá ní competent person i will tell you pé yes ele oh, is good to go kí ló ń ṣe yìí náà ẹ dẹ̀ wá sọ̀rọ̀ nàìjíríà bí ìgbà tẹ́ pé nàìjíríà bí ìgbà tí council ẹlòmíì gan tí ò tó lé ẹ̀gàn á máa dórí social media á máa máa sọ̀rọ̀ ẹ̀yin kan tó yẹ pé ẹ ṣàṣe ẹ ẹ ṣiṣẹ́ àṣeyọrí gan fúnra yín you be talking as if you want if you are the president you can do like this ṣé Nigeria Nigeria to to to to to to to control this country ṣó jẹ́ yàrá ẹlòmíì gan tí ẹlòmíì ò lè control ìyàwó méjì ẹlòmíì ò lè control ìyàwó méjì ẹlòmíì ò lè control ìyàwó kan gan kí ni kí náà ń pè ẹ bá mi ṣe nǹkan òdẹ náà ń pè ẹ wá dẹ̀ fi àwọn yẹn lẹ̀ ṣáwọn yẹn ju iṣẹ́ mi lọ ni kí ló ń ṣe ẹ̀ náà mi ò rí nǹkan tó sẹ́ǹdì o mi ò rí nǹkan tó sẹ́ǹdì you think wa o báyìí náà ṣe ń ṣe tó bá ti gbé wáyé pé you think you you think ó ń bí ẹ lè facebook ni ó ní you ó ní you can work ó ní ó ń bí ẹ facebook facebook wa ń béèrè pé you can choose to send this message to so so so undergroundly ó wá ní your comment we still feasible, uh, but the phone number ó wá ní you will not say post, post anyway, anyway. Uh, oh. oh post ọ̀sẹ̀ post ẹ̀ ni post anyway ó lọ joko, ah, tá a kàwé jù yìí lọ facebook mo ti post mo ti ẹni ọlá ọlá wálé salam tí mo post ẹ yẹn ó ní supervisor mi bíbá ṣóye yín so ẹ bá ti rí nọ́mbà wọn ó wà ń bẹ nọ́mbà ẹ nọ́mbà mọ́níjà ló kọ ṣáájú lẹ́yìn gbogbo àwọn tó kọ ẹni nọ́mbà tó wà ń bẹ gbé àwọn whatsapp ẹ pè wọ́n ẹ pè ẹni nọ́mbà tó wà ń gbogbo bẹ̀yẹn they are all on whatsapp ó ní gbogbo mi everybody ló kàn ṣèjọba wèrè tiẹ̀ ẹlòmíì gan lásán tó bá ní kó wá kólẹ̀ lásán àwọn akólẹ̀ àwọn akólẹ̀ wọ́n tún fi wá ṣakọ ilẹ̀ tó jẹ́ pé when you wake up abroad tó ti mọ̀ pé ìjọba náà máa kólẹ̀ ilẹ̀ tiwa títí wọ́n ti gbé àwọn onílẹ̀ kan wà báyìí sìn mú mi tán gbé ya wèrè dé do you know what they do wọn ò ní kólẹ̀ o immediately ti ṣá máa local government bá ti approve kínní fún wọn ìwọ tó jẹ́ pé for the whole year fún ẹ ló wọn bó ṣe ń ṣe wàhálà lẹ bó ṣe ń gbé ìwọ tó jẹ́ pé òun ṣe gbó kínní yẹn do you know what they do lọ́dọ̀ wa ń bíbà wọ́n wá immediately tán ti tán ti approve contract fún wọn màá kàn rí tán máa wọlé onílé àwọn máa mú wa ní àwọn rí pẹ́ ẹ̀sánwó láti láti àṣọ gbogbo gbèsè tẹ́ jẹ ẹ ẹ mọ ẹ all those you want ṣé ẹ gẹ́ẹ̀tì kan tí mo sọ yìí màá kàn wọ́n báyìí kí ló ń ṣàwọn ẹ yà wèrè ni láti bó síbò twenty thousand láti bó síbò òun wá síbí báyìí àwọn èèyàn ń ṣe wàhálà tẹ bá rí tí n bá gbé ilẹ̀ ilé mi gbà mí a máa kó mo lè ní kọ́nà bá mi kó má rí wa a máa kó ilẹ̀ a ṣẹ̀ máa máa gbé a ṣẹ̀ máa máa gbé ilẹ̀ a máa ṣe wàhálà kiri ilẹ̀ tẹ́ ẹ̀ bá mi gbé ẹ̀ wá we didn't see any service ẹ̀ ní we want us to be paying for service tí ẹ̀ render. ẹ wò ẹ jẹ́ ká jẹ́ kó rí wá pé nàìjíríà yìí ó dìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní máa gbá igi mọ́ra wa lórí ó dìgbà tá a bá ń lura wa ẹ wá máa ní àwọn gọ́ọ̀mẹ̀ntì ọ̀fìṣà wọ́n lu wọ́n bá gọ́ọ̀mẹ̀ntì ọ̀fìṣà jà ta ló ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀fìṣà sọnù tó fẹ́ máa tó fẹ́ máa fàwọn èèyàn pawó tó fẹ́ máa gbowó ẹ̀yin ọ̀gá mi máa wà lọ́fíìsì báyìí nǹkan tẹ̀ tí ń ṣe yẹn ẹ ti wá ń rán àwọn ajá yín síta àwọn yẹn náà máa ṣe bí wèrè kókó ẹ̀ jùlọ tèmi wà lénìí bọ̀dá eh, bọ̀dá kanpẹ́ńkẹ́lẹ́ mẹ́sì èmi àti yín a máa mú nǹkan lẹ̀ lórí ọ̀rọ̀ náà yìí ẹ bá wá sí gbogbo ọ̀nà Ṣàngó yẹn ọ̀nà eré àgbogbo Ṣàngó dọ́nà dìrókò lọ ẹ bá mú gbogbo ẹ ẹ bá mú ẹ bá ẹ bá ẹ bá wa ṣe kí gbogbo nǹkan wà òkè ká máa rí náà lò ẹ jẹ́ ká máa rí náà lò àwọn aṣọ ọkùnrin tí mo fi wọ̀nyí twenty thousand ni ẹbẹ mi rajà o ẹbẹ mi rajà àlàáfíà ni mo wà ń bí o àmọ́ my peaceful lane ni o lórúkọ Jésù ojú òní ti gbogbo wa ẹ̀yin èèyàn mi I love every one of you everybody I love everybody everybody quote me I love everybody ṣòye yín tí n bá ní mi ò love yín rọ mọ̀ pa gbogbo yín mo love mo kàn decide àwọn kankan ni ẹ dẹ̀ bá mi jẹ́ kó wà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ní dààmú gbogbo ẹ̀yin tẹ́ kàn bú tẹ́ ń búya yín yẹn kàn búya yín kí ló kàn mí i no send you na àwọn ètò yẹ kí n ṣe ẹwọ ẹjọ ẹjọ ẹjọ ẹ sún àlàáfíà làwọn àbí ìbàdàn twenty thousand ṣóye yín twenty thousand nílẹ̀ ọ̀pá mẹ́rin ó ti tú ẹran ẹ ká gbégbé àlàáfíà ọdún tí ń lọ sópin báyìí báwọn èèyàn ṣe ń kú àwọn èèyàn kú o àwọn èèyàn ti kú ju o Jésù ni o àwọn èèyàn ti kú o gbogbo ọ̀tún wà lórí ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run gbé wọn dìde o gbogbo àwọn tí ẹ jọ àwọn èèyàn ti kú jù ẹlòmíì báyìí tẹ́ bá rí hmm, i don't like it i don't like it àwọn èèyàn ti kú jù àwọn èèyàn ti kú jù bí àtòrí mo ní friends tó pọ̀ lórí facebook mi ní in tí ò bá jẹ tẹ́ bá ṣàkíyèsí lórí ọba ní elizabeth yẹn lórí ọba ní elizabeth gbí tí my verified page mi ò fi bẹ́ẹ̀ function lórí ẹ̀ mọ̀ ẹ go and check very well kí ló ń ṣe mí tí n bá débẹ̀ báyìí àwọn tó ti kú àwọn èèyàn dẹ̀ máa post àwọn èèyàn tẹ bá máa rí àwọn tó fine wọ́n fine tẹ bá rí ìyàwó kí lórúkọ bọ́ọ̀ì Láre Melody tí mo rí lady yẹn báyìí ah mo ní kí ẹ very pretty lady yẹn máa fine o tí wọ́n post ẹ̀ alẹ́ ìjẹta mo ti kọ́kọ́ rí ní kí lè e. mo tẹ ah wọ́n ti wá ń pòsè ẹ̀ báyìí ṣálẹ̀ gẹ̀ kànáà balẹ̀ àná when I saw it I was like ah ló kí lélẹ́ ìbá ọlọ́run ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o ah ọlọ́run ṣàánú mi o ah ó pọ̀ àwọn èèyàn ti kú jù àǹdà ah, àwọn ìgbọ́ àwọn yányányányányányányán kínní ah ẹlòmíì bá ìtẹ́bárẹ́ lòmíì ìtẹ́bárẹ́ ah I'm not happy the way people are dying now ah ó ti pọ̀ jù ó ti pọ̀ jù téèyàn bá jorí ahun mi mọ̀ bóyá torí mo i don't know ti bá ah mi kí ló jẹ́ ẹ̀rú ẹ̀bẹ̀ yẹn mi ní wàá máa lọ sórí post mi tí ẹ̀ ń wo tí bá ti rí nǹkan mi kẹ́pọ̀ bá ti post ẹ̀ bá mo ti sá kúrò mbẹ̀ because ẹ bá rí àwọn tó kú ló ń pọ̀ obituary ni gbogbo àwọn èèyàn kàn post àwọn èèyàn wọn ni ah tẹ bá rí kan ńgbà tí máa rí yẹn mo tẹ̀ kọ́ mi náà mà dáràn kẹ ọkọ àtọkọ àtìyàwó àtàwọn ọmọ wọn náà ní accident ọkọ ìyàwó ọmọ mẹ́ta wọn ní accident wọ́n dẹ̀ kú tẹ́ bá tẹ̀ rí ti àwọn èèyàn tẹ̀mí mọ́ jù tẹ́ pé mo mọ àwọn ọmọ Ìgbò yẹn gan ó ti pọ̀ jù mi mọjọ́ òun mo ṣe ṣóbi bàtẹ́ yẹn wá bá mi tẹ́ ní tí mo fi ń sọ tọ́rẹ́ mi yẹn ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ business tí n bá sọ fún pé ọ̀rẹ́ mi yẹn very lovely woman tẹ bá rí ọkọ ẹ òun àtọkọ ẹ very woman yẹn ńgbà tó máa sọ fún mi báyìí tó sọ fún mi pé àlóyè sọ wípé tí mo bá sọ tèmi fún mi màá mọ̀ pé tó sọ mi tó lọ́kọ̀ ọkùnrin ọkọ ẹ kú báwo mi ò dẹ̀ mọ̀ mi ò mọ̀ pọ́pọ́ ẹ kú o a ní picture kan mo sì lọ sórí kiri wọn tán lọ ṣe tán pati tán ṣe tán ṣe ń dìsẹ́mbà yẹn tán ń jó òun àtọkọ ẹ̀ wọ́n ń jó torí ìbò ni tí mo tẹ̀ ń ṣe kiri kan ó ní láti máa kọ́mẹ̀ntì yẹn ó lọ́kàn ti kún wa ní òun kan òun kọ́mẹ̀ntì mi mo ní mi ò mọ èmi ò kúkú mọ̀ tẹ bá rí wúmà ẹ̀ tẹ bá rí òun àtọkọ ẹ̀ wàhálà ẹ̀ wọ́n ti ó ti ṣe wàhálà ó ti ṣiṣẹ́ gan-an ó ní my friend Only see me and someone that both of us we have worked you know every time mo mọ nǹkan tí mo mọ̀ ni àníjọ́ ẹ̀ mo sunkún ni tó fi níjọ́ ẹ̀ mi ò tiẹ̀ wá gẹ̀ẹ́tì ara mi mọ́ ọlọ́run ti ní kí n ṣe ṣáàt kí n ṣe ṣáàt kó tó sọ̀rọ̀ fún mi tẹ bá rí wúmọ̀ ẹ̀mú kan ń wò báyìí pé ọkọ ẹ kú gbà ọkọ ẹ báwo. gbogbo àwọn ọmọ ẹ kíní lọ germany lọmọ ẹ kọ́kọ́ lọ ìkọ àgbàlagbà wọn germany ló lọ ìyẹn dókítà ni mo wá sọ mo ní èmi gbà tó ara tó ipá ọmọ ní ah my friend ó dé àbá mi àdẹjọ ṣe mọ táwọn ọmọ ẹ fi lọ sí èmi máa ń náwọn èèyàn gidi mo lórí àwọn olówó yẹn gan lọ́wọ́ bọ wọn lè máa mú ọmọ tí bá ti sọ báyìí wọn máa ń rí i pé wọn máa ń sọ máa ń ní máa ń ṣe nǹkan tó tó yẹ kí wọn máa fẹ́ emulate nǹkan tó dáa tí àwọn ọmọ ẹ táwọn fi wọ Canada táwọn fi wọ Canada tá a fi jọ ṣe gbogbo everything woman yẹn tó ń sọ fún mi báyìí wọ́n ń jọjà wọlé ní kọ̀ńténà kọ̀ńténà náà tí n bá ṣe kọ̀ńténà méjì méje náà wọ́n máa ṣe tí n bá ṣe kọ̀ńténà ẹ̀yọ kan wọ́n ṣe mẹ́fà àwọn ń ta ọjà yẹn gan ìgbà yẹn kò tí ì sí social media báyìí ọlọ́run dẹ̀ fún wọn ta èkó náà wà tó sọ fún mi pé ọkọ ń kú mo ní ọkọ ẹ kú. nǹkan kò ṣe nǹkan kò ṣe o. òun àti ẹjọ́ àlórí ó náà jọ àlórí fídíò kọ̀ òun dẹ̀ wá ń lo ìbò ó lóun kàn lọ òun lọ sílẹ̀ àwọn lamẹ́ríkà òun àti ẹjọ́ ń sọ because òun àtọkọ ẹ̀ náà kúrò ẹni àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé kìnnì wọ́n máa ń àwọn àtọkọ wọn máa àjọ máa ń joyè abọ́kọ̀ kú ni àjọ ọlọ́ọ̀ máa jẹ abọ́kọ̀ púpọ̀ ọlọ́ọ̀ máa jẹ kọ́ńkọ́ wá fọjọ́ lọ́jọ́ lọ a máa ń lẹ̀ mọ́ra wa ni rúùtù ni wá ó lóun àtẹ̀ ó lóun ṣe fídíò kọ̀ ó lóun ṣe fídíò kọ̀ ọ́ dẹ̀ ń ṣe kíní ó nígbà tí ó ní kíní ẹ̀ bá dé lọ ní airport ní ìkẹgà lọ́ndì road ó ní ni kíní yẹn ti ṣe ó ní bí àtàkì olóhùn òrìrì kíní yẹn ti ṣe ó ní kóhùn tó kán pé àwọn sísá àwọn ṣe kíní ó ní my friend ó ní within within one hour ọkọ ń máa kú mi ò gbọ́rú rí many like that ẹ̀gbọ́n ọkọ mi tí mo lókun jọ yẹn ó jáde nílé ẹ̀ òun àtìyàwó ẹ̀ ni wọ́n gbọ́mọ wọn jáde wọ́n lọ wọ́n lọ family meeting meeting yẹn ló wà ó lanu kó sọ̀rọ̀ tán ó tán ó parí síbẹ̀ nìyẹn. díẹ̀ take it easy nǹkan kò rọ́gbọ̀ àwọn èèyàn ti ń kú pẹ́pẹ́pẹ́ ìrònú yẹn ti pọ̀ jù àwọn èèyàn ìrònú arorin ní. ìjà take things easy o ẹ jọ o ọkùn pẹ́ńkẹ́lẹ́ tẹ bá lọ mú pé ká má rí iná ló wà. tó jẹ́ pé kínní kó a tún máa lè rí fáànù gba nǹkan sára ká má lè gba fáànù sára mo sì kò lo èsì mọ́ torí torí owó owó náà kó má sáré rán níwèé àti wàá manage ara wa ẹ tí ní pé ká máa kíní kò ní ṣiṣẹ́ tí n bá ti bá pẹ̀lú mi ojoojúmọ́ máa máa pariwo yẹn ọlọ́pàá lẹ́ máa fi gbé mi gbẹ̀yìn tó mọ̀ pé ẹ wo tẹ́ ẹ bá rí ìkan tó wà tó ń ṣe ní airport wa airport wa ẹni o kìyàmù ẹni sori burúkú àní wọ́n ti fi airport wa wọ́n ti fàyè wa ẹ̀jẹ̀ wa fídíò yẹn ọlọ́run jẹ́ rí fídíò yẹn ẹ lísìn gbogbo ministry sì di yamayama kí ló dé we can continue like this jẹ́ ń wá kódà. Ah, kò da ìgbé ayé yẹn kò da rárárárárárárárárárárárárárárárárá ìgbé ayé yẹn ò da. n ti ẹ̀ dáná tẹ́ ń wá fídíò yẹn ò járe à ń wá kínní nílùú jáde wá fídíò yẹn fún yín mo wo fídíò yẹn báyìí mo dẹ̀ fẹ́ máa sunkún irú ayé wo là ń ṣe irú ayé wo là ń gbé yìí ẹ listen fúnra yín ẹ̀yin ọmọ nàìjíríà ẹ fúnra ẹ kàn listen ni when you listen to this kind of video you will not be happy. Right here, right here. listen o. Right here, You will be shocked to read that this, read this document. After some time, I'll make it public. I'm not hiding from anything. This is this is it here. I'll clause by clause. I don't need a lawyer to read it for me. 32 years of active, 33 years of active practice of law tells me what to say. This is the agreement. This is the Ethiopian Yamo lo, no lo sọ̀rọ̀ yìí, ọ̀nà àgbọ̀. And you'll be shocked if you look at this agreement. What it simply says is that and a foreign government should come and take over our national career. That is the long and short of the story. Because Ethiopian Air was a single major, major shareholder in that deal, Ethiopian Air. Ethiopian Air is owned by another government in Africa. It's the same thing they have done to Togo. Togo is a small country. They have done it with Askai. Askai, you know that Askai has said it's owned by Ethiopian Air. We cannot be Togo. I apologize to whoever I'm talking to, any Togo, but we cannot be Togo. We are big. We are big. We are ambitious. Ah. We cannot give up our entire ecosystem, aviation ecosystem, to another entity. Because what would have happened in that case is that a token? Ethiopian, token government would now be a complete, complete beneficiary of all our BASA roads. Because a national carrier has first, first, you know, a priority choice over all our routes, all the BASA routes we have negotiated all over the world. So they come and we give them all those routes we have suffered to negotiate. Where will all those profits go? Where? It's not Nigeria. So all, I mean, like I said, I've said it's another forum, <clears throat> where I saw the facilitator of that day, one American man, he had been crying, crying from one TV station to the other, one uh, you know blog to the other, saying that we lost we lost foreign direct investment. We did not lose any foreign direct investment. There was no investment. The investment they were, they were, going, they were going to bring their SS plates or their list, they were going to list plates on ACMIs, on wet lists, bring it here to fly our to fly our flag as national carriers That's all they were going to do, and all the profit goes to Addis Ababa. And then who controls Nigerian air? Who? CEO Ethiopia, uh, eh, financial officer Ethiopia, uh, eh, director of operations of Ethiopia. All the key positions reserved for foreigners. Is that Nigerian air? Is that a, is that a national carrier? I ask. It's not. It's not. But don't forget that apart from the government suspending me to look at it again, before we even look, the court came down and said the court has declared it illegal. So it's not we now, it's not government. What should not even blame? It's judiciary. Go and argue with the judiciary. Go and argue with the judiciary that says it's illegal. So we saw the future. We knew it's like we knew where the case was going. Right? So that is the And then guess what? I've said so many things about this. There are many. But like I said, I have to put documents here. all of the they said all of the people coming to from Addis Ababa to run it, they said they were not paying one tax to Nigerian government. It's here mm clause six, clause six that they will not pay one single tax to the Nigerian government. How about it? Clause six here, all tax tax exemptions for all those coming, including payee, not only make capital tax or against that payee, payee, payee tax. They should not. If, if, if the law changes, payee, they will not pay. Yeah. <laughs> so what is the investment now? What are you bringing? Here? They are not going to bring any build any infrastructure. No commitment. No Emma, commitment no commitment. To build a bomb so we can even employ Nigerians. No, no commitment to that regard. And then guess what? After all this has happened, then there's a clause that now says Nigeria will still guarantee any loss that they lost. Nigeria will not be the guarantor to any loss they suffer. Mm-hmm. Despite our mega funding that we have, Nigeria reserved only 5% that day. But that 5%, they say we should be the guarantor to any loss. So if they incur any debt, they suffer any loss, they, they get into a contract and there is a breach of contract, there are billions of dollars are awarded against Nigeria Air. Eh, who will pay? Nigeria, not Ethiopian Air. We are guarantors. No. ṣé ń gbọ́ <laughs> ṣé ẹni àṣẹ national carrier ṣé bẹ́ẹ̀ ọkọ mínísítà wa kan tó lọ sáyìn ìgbà yẹn Ethiopia yẹn director Ethiopia yẹn eh, ẹni tó wà ní finance Ethiopia yẹn operation Ethiopia yẹn Ethiopia i mean kò sí Nàìjíríà kan kí post síbẹ̀ Ethiopia wọ́n tún wá sọ pé gbogbo kíní yẹn five percent ọ̀nà fún nàìjíríà o nínú five percent wa iná sọ pé àwọn ò ní san tax o gbogbo nǹkan wọn no tax is free even àwọn òṣìṣẹ́ wọn tán bá gbà bíbá ẹ̀ no tax tax exception ni wọ́n ṣe yẹn tax exception lẹ́yìn ìgbà tó tún sọ pé tax exception gbogbo òṣìṣẹ́ àtàwọn àti gbogbo tó jẹ́ pé àwọn Ethiopia ló ní kípò síbẹ̀ o lẹ́yìn yẹn o so wọ́n tún wá sọ pé gbogbo nǹkan táwọn bá ṣe nàìjíríà ló máa tún garanti táwọn bá ṣe ẹni lọ sí o nàìjíríà ló tún máa gbé gbèsè is that one ṣeṣẹ ni eléyìí nìsín minister of aviation mo láìkí máa ń pa iṣẹ́ iṣẹ́ ẹ̀dá gan ó ti lé wọn wọ́n ti fi kọ́ńtà ti kọ́ ti gbé wọn lọ́kọ̀tù kò sí nǹkan tó jọ ministry tó bá ṣe dáadáa máa ló ṣe dáadáa tẹ bá dé airport nísìnyí kò sí nǹkan tó yẹ pé máa sanwó ẹ ẹ lè sanwó nǹkan kan ẹ ẹ lè sanwó trọlí ẹmọgbẹ́ ọmọ pariwo síta wàhálà àwọn ní trọlí blue yẹn wọ́n ń ṣọ́ ngba amúdé airport kò tẹ̀ sí nǹkan tó ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ̀ ẹ lè sanwó nọ́mbà two mo tún wá rí kinní kan ṣé ẹ mọ̀ pé mo sọ pé àwọn káríà tó ń lò fún àwọn airline tó máa ń lò lórí búkú airline ni nígbà tí mo lọ January tí mo fi pariwo ṣe rí nígbà tí màá lọ tí mo ìrì tí mo lọ tí mo lọ tí mo lọ ní May ó dá àìpẹ́ tí mo lọ ní kinní tí mo fi pariwo ní kinní nígbà tí màá lọ tí mo lọ last time tí mo lọ yìí airline tó ń gbé wá fún wa àwọn airline chọ̀chọ̀chọ̀ ni tó fine wọn ò dẹ̀ fún wa lóúnjẹ ìṣẹ́jẹ mọ́ wọn ò fún wa lóúnjẹ ìṣẹ́jẹ mọ́ ẹ tún wá jẹ́ kí n sọ nǹkan tí mínísítà yìí tún ṣe mẹ́mò tí mínísítà yìí kọ jáde mínísítà yìí ti sọ fún wa ní ẹni tó máa ń travel sí i wọ́n ti ní wọn ò gbà pé kí èyí tó jẹ́ pé a máa ma fún wa lóúnjẹ wọ́n ní àwọn tó máa kú òun bíbá yìí yẹn tó wá fẹ́ yẹn lift wá bí oúnjẹ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ patronize Nigeria kìíní caterers all our food must be Nigerian they must patronize Nigerian caterers tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń gbé oúnjẹ wọn kiri gbogbo airline wọ́n máa gbé oúnjẹ wọn kiri wọn fún wa ní nǹkan kan mọ́ bíbá ẹ wá mú wa Nigeria àwọn kan náà ṣe airport wa bí ilé aṣálẹ̀ and I want to correct something ẹ mo rí kíní kan lórí Láyọ̀ Aristobon I saw a video tó sọ pé àwọn èèyàn ò lè travel mọ́ tí wọ́n sọ pé airport dry kíní kan láyọ̀ ẹ má máa jẹ́ kí tó bá kó má máa tán máa fún ẹ náà information ẹ máa bè lọ́rọ̀ owó àwa báyìí tá wà nílé ilé lèmi wà sórí kan tó post yẹn ó di airport ni ó Muritala airport tí wọ́n renovate lọ́wọ́ bẹ̀ yẹn wọ́n lo bẹ̀ wọ́n lo terminal yẹn mọ́ wọ́n ṣe renovation yẹn terminal yẹn a check in láti wájú yẹn mọ́ ẹ̀yìn new terminal láti check sìn. Si new terminal Latin ń check-in so nígbà tí máa lọ àwọn foreign airlines yẹn tí wọ́n wá wọ́n wá a wá ń rìn láti ibẹ̀ yẹn a máa lọ sí old terminal ẹ̀yìn là ń gbà láfi wọlé ibẹ̀ yẹn ń function ẹ̀yìn ló ti ń function but iwájú yẹn wọ́n check-in bẹ́ẹ̀ mọ́ ni ẹ má yẹ káwọn èèyàn máa fún yín lófo o ta ló sọ fún yín pé economy ò jẹ́ káwọn èèyàn travel ẹ̀yin ẹ lọ wo flight wàhálà àní yẹ́rì wàǹdà ń kún yẹ́rì wàǹdà. ìgbà tọkọ mi fẹ lọ sí UK tó fẹ lọ last time tí ò sí flight tó fẹ wọ kò sí flight ó kọ tún la ló sáré ra yẹ́rì wanda ló rà yẹ́rì wanda laba rira mo náà ní ó ní yẹ́rì wanda ṣé yẹ́rì wanda mo ní yẹ́rì wanda wọn agent ẹni ó yẹ́rì wanda wa adìrà yẹ́rì wanda fún wàláì wọn kún wọn kún lọkún bọ̀ ni gbogbo flight Nàìjíríà ń kún lọkún bọ̀ ni tó o bá tí ì lọ tí ọ̀nà ò tí ì là fún ẹ gbàdúrà kọ́nà là fún ẹ àwọn èèyàn travel every day ẹ lọ sí new terminal yẹn ibẹ̀ làwọn èèyàn ti wọ plane ibẹ̀ náà ti check in gbogbo ìtẹ́ rí yẹn kò sí nǹkan tó yẹ kò sí nǹkan tó jẹ́ pé ìlú dàrú àwọn èèyàn travel wà láwọn èèyàn travel dànù dànù wà láwọn travel dàkú mo béèrè mo bẹ̀rẹ̀ àwọn èèyàn ti ń rówó àwọn èèyàn mo bẹ̀rẹ̀ àwọn èèyàn ti ń rówó àwọn èèyàn béèrè bẹ́ẹ̀ ni pé kí ló dé àwọn èèyàn travel gbogbo yẹn láàyè kún ẹ lọ sórí káńtà káàkiri tó bá ti táyì tó fẹ́ check in ẹ máa rérò ń bẹ̀ ẹ má yẹ kọ́ máa po fún yín sóbò bí ẹ má dá wọn lóhùn o àwọn èèyàn travel new terminal náà lò wọn ò lò terminal yẹn wọ ìtọ́ ṣó yẹn ó terminal ni tó bá ń bọ̀ gan ẹ̀yìn ló máa gbà ẹ̀yìn yẹn ló máa gbà Elizabeth abiyoyi mi sọ pé ọ ń lo older new but ẹ̀yìn yẹn náà ń lò jù wọn ò fi bẹ́ẹ̀ check níwájú yẹn mọ́ airline mélòó ló wà ń bẹ̀ Elizabeth abiyoyi airline mélòó ló wà ń bẹ̀ airline mélòó ló wà ń bẹ̀ ṣé ó dàbí nǹkan tán gbé jáde tí wọ́n so ibi gbogbo káńtà tí wọ́n lò mọ́ yẹn tí wọ́n bá ń sọ pé wọn ò jáde mọ́ ṣé ó jọ bẹ́ẹ̀ ṣé nǹkan tán sọ yẹn ṣé ó jọ ṣé ó jọ nǹkan tó ṣẹlẹ̀ ní airport just say the truth Elizabeth Abioye ṣé he say the truth ṣé wọn àwọn èèyàn ò travel that is what I just want you to write here that terminal ó terminal ni wọn ò lóbi ti tẹ́lẹ̀ níwọ̀n yẹn ni kiri pọ̀ jù sí i ṣáwọn èèyàn ò travel táìpù sí bí ṣáwọn èèyàn ò travel àwọn èèyàn gan tún travel gan oyin mọ ibi tó ti ń rówó ẹ má gbé yẹn wá bí àwọn èèyàn ń travel àwọn èèyàn jáde táwọn èèyàn bá travel plane kún bẹ́ẹ̀ lójoojúmọ́ tá bá ń bọ̀ tá bá ní stop over anywhere báyìí ó máa kún ni ó máa kún pa ẹ̀yin sọ̀rọ̀ àwọn ní Virgin Airlines CUC old terminal kí ni kí là ń sọ kí ló ń wí sí Virgin Airlines ó kà á mẹ́yìn airline tó wá sí Nàìjíríà. you are talking of Virgin Airlines still use old terminal nǹkan tẹ́ bá mọ̀ ẹ máa sọ a ní new terminal náà lóun si ìmọ̀ láwọn èèyàn ni sí kínní ẹ̀ ọ́n ní people still travel ọkọ àwọn travel kọ́nà kó lànà re fun gbogbo wa ni mi o fe ká máa sọ ṣẹ́ẹ́rì tá a bá ń sọ pé ìlú òdà ìlú òdà ìlú òdà ìlú òdà ìlú òdà ẹ má agbo ose. ó máa máa gbàdúrà ni ẹ wo léèsì ara mi yìí sìn nígbà tá a ta léèsì èló la tà tó yá mo tà ń yẹn bóyá bíi forty five àlùbí èlò mo tà ẹ wọ́n ti change ẹ̀ ìgbà tó ìbò máa kọ́kọ́ change ẹ̀ fún wa tó máa change ẹ̀ fún wa wọ́n bá da wọ́n bá da stone sí wọ́n da stone sí wọ́n change price nígbà tó máa tún change ẹ̀ fún wa sí wọ́n tún ti lẹ sí coins wọ́n tún lẹ mo sọ fẹ́ nìkan mo nírú léèsì àti tààtà báyìí máa change ẹ̀ báwọn ìbò yẹn ṣe ń ṣe fún wa nìyẹn kò dẹ́ ń àwọn tó bá rówó ṣe tó pọ̀ tó ń ṣe wọlé náà máa ní bá mi ṣe bá mi wá lẹ kíní mọ́ ń sìn ọmọ máa change ọwọ́ that is it wọ́n á dẹ̀ máa increase owó jewelry mi Brazilian ní one fifty ni mo ní gold yẹn náà Nàìjíríà bẹ́ẹ̀ ni eh, eh, Mr. Látijọ́ Ọmọlólú àwọn fẹ̀sọ̀ bẹ́ẹ̀ ni Nigeria will change tá a bá rí competent kíní tá competent people ni ministries yẹn Nigeria will change better tá competent the real competent one kò ń ṣe pé bóyá kìíní náà